سبحانه وتعالى حمدا يليق بجلاله ونشكره على توفيقه وامتنانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم عباد الله إن من الأمراض التي كان يعاني فيها كثير من الناس مرض التسويف والتسويف هو تأخير ومماطلة الأعمال حتى يقول الإنسان للأعمال الخير سوف أفعل كذا غدا أو سوف أفعله بعد حين وهذا التسويف مرض قاتل الذي كان قد قتل كثيرا من الناس وآخرهم على فعل العيرات وهذا مرض له أسباب من هذه الأسباب الأسرة الذي نشأ منها الإنسان إذا كان الإنسان قد نشأ وترارع في أسرة كان ديدنها التسويف ينشأ هذا الفتيان في هذه الخلقة الدميمة فترى فترى هذا المخلوق يعيش في تسويف في جميع أيامه إذا كان الولد ينوي التقدم على عمل خير فتمنعه لأسرة بحجة أنه صغير لا يستطيع أن يقوم بهذه المهمة فهذا هذا يجعله إنسانا ضعيفا في نيته ويتخلق بخلق التسويف في عمره فيشرب الولد خلق هذا المرض القاتل ولله در قاهل وينشأ ناشئ الفتيان فينا على ما كان عوده أبوه لذا كان الرسول صلى الله عليه وسلم كان يؤدب أمته على أن يحسن ما يفعلونه أمام أولادهم وعلا يكذبوا أمامهم لئلا يكتسبوا من هذا الخلق ذلك الخلق وعن يلزم الوفاء أمام هذا الولد الصغير ليكون وفيا لكل ما ينوي فعله يقول عبد الله بن عامر رضي الله تعالى عنه دعاني أمي يوما والرسول الله صلى الله عليه وسلم عندنا فقالت تعال أعطيك فقال لها رسول الله صلى الله عليه وسلم ما أردت أن تعطي ما أردت أن تعطي فقالت أردت أن أعطيه تمرة فقال لها أما وأنك لم تعطي شيئا كتبت عليك كذبة وهذا هو هو تهذيب والتهذيب من الرسول صلى الله عليه وسلم لأمته ليعودوا أولادهم على الأخلاق الحميدة وحتى لا ينشأوا على الأخلاق الرذيلة ومن أسباب كسب هذا المرض أي مرض التسويف ضعف الإرادة وصوبة الكسالى لأن النفس أمارة بالسوء والنفس ميالة إلى الراحة والنفس قد جبلت على حب الشهوات ولم يجبل على حب الجهاد والاجتهاد وتحامل المشاقة لذلك يقول الرسول صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا التقي ومن هذه الأسباب طول الأمل مع نسيان الموت والدار الآخرة يقول ابن الجوزي يجب على من لا يدري متى يبتغي لموت أن يكون مستعدا على أن يكون مستعدا فلا يختفر بالشباب فإن أقل من يموت الأشياء وأكثر من يموت الشباب قال شاعر يعمر واحد فيفر يوما وينسى من يموت من الشباب بارك الله لي ولكم فيما وجهنا إليه رسول الكريم صلى الله عليه وسلم ووفقنا الله لاتباع لاتباع هديه صلى الله عليه وسلم والمشي على ما أدان الله سبحانه وتعالى ورسوله إليه لنجعل هذا المجتمع مجتمعا إسلاميا يعيش فيه أهله عيشة أنيئة مريئة فاستغفروا الله سبحانه وتعالى غفر الله لي ولكم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحبه ربنا ويرضى ada ọpẹ́ fún Ọlọ́hun Ọba wa Ọlọ́hun ada ọpẹ́ fún ọ aṣèwá àlékún ìkẹ́ àti ọlà fún aṣíwájú ẹ̀dá ìkẹ́ Ọlọ́hun ọlà Ọlọ́hun kó máa bá aṣíwájú ẹ̀dá ẹ̀yin àsálàtù gbogbo àwọn tí Ọlọ́hun lò ní sábàbí dáadáa lórí alámàrí ọ̀rọ̀ ẹ̀sìn wa àwọn tí ọlọ́run ní kí wọ́n máa gbéṣẹ́ wọn ṣe déédé tí aṣáájú ẹ̀dá anábíwá muhammad tí ó pe gbogbo àwa àlèwúmọ̀ sí àbí ọlọ́run fún gbogbo ẹnìkọ̀ọ̀kan tí wọ́n ń rìn lójú ọ̀nà yìí àtàwọn tó ti lọ àtàwọn tá a wà láyé àìní lè rin ọ̀nà yìí má ọlọ́mọbìsà náwó fún wa àdúpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tí ó ní kí jímọ̀ tòní kó tún sojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run adúpẹ́ fún ọ ọlọ́run abìọ́ mọ́sẹ̀jímẹ́ eléyìí ní àkímọ́ fún wa èyí tá ń sọ yìí nítorí wípé àkúmọ́ ìtẹ́nìkọ̀ọ̀kan wa lè gbẹ́kẹ̀lé pé dáadáa mo ṣe tọ́lọ́run ti gbàdé tá fi wá pé bá ti yá ó ti yá náà nu nítorí ìbẹ̀rù yìí kèése lè dúnìyà òun kọ́la tún fi ń béèrè pé kí jímọ̀ èyí ọmọ sòpin kó tún lè yọ̀ǹda iṣẹ́ olóore ìyọ́nú ẹ̀ tá a fi rálì jẹ́nà rẹ̀ wọ̀ kó lè tún yọ̀ǹda àlékún fún wa ni ọlọ́run mọ́sálá ìṣe bẹ́ẹ̀ fún ayé òjú bá a ṣe ń rí i lọ pàápàá jùlọ àsìkò hijira ọdún yìí tá a wà ń oṣù kọkànlá rẹ̀ náà la tún ti ń lò lọ yìí èyí tí ń túmọ̀ ń sí wípé ọdún eléyìí náà ó ti ń tàn lọ máa lọ kí lèmi àtẹ̀yìn kí la rí fi ọdún tí ń tàn lọ yìí kí la fi ṣe jàgínní yòdò ayò sí nínú fọnú fọ́ra òun ni a kó yẹn jọ pé a bá ń dunnú pé mo pọ́dún kan kí ló gbénú ọdún kan ṣe òun ni kó wò béèyàn bá ló bá ọ bá rí dáadáa ṣe nu ọdún kan tó fẹ́ dúpẹ́ sí wọ́n ti kọ̀wé sí ọ lẹ́yìn ọdún kan pọ́lọ́ngbà kí láyọ̀ kíní dùnú lórí wípé ọjọ́ ayé yìí ń lọ lórí wa kọjá kí kálukú wa ká gbójú wo ẹ̀yìn kí ni kálukú wa gbé ọdún tí ń tán lọ yìí kí la fi ṣe ó kù gẹ́gẹ́rẹ́ tí ó fi tán kò pósù méjì tán mọ́ ẹnu tó wá kù yìí. taalụ lò ibi tẹ́nìkọ̀ọ̀kan wa ta kù sí ẹ jẹ́ á gbìyànjú kárí wa na àwọn tó kù náà rí wípé a kù ú bẹ̀ òkun olóòkùn kó nu ọmabi mànú ẹni tí ń sọ mànú rẹ̀ ọmọ àmọ́ bí a kù sí wa kápẹ́ ati ọdọ àtàró bí o bá ti wí inú wa kápẹ́ kalẹ̀ ọjọ ayé yìí lọ́tà lọ́nu o ọ̀ ń lọ nìyẹn ọdún èyí tá a wà ń bẹ̀ náà ló ti fẹ́ tán yìí a ti wà ní oṣù kọkànlá oṣù ojú ọ̀run báyìí tí a ń múra rẹ̀ láti fi wọnú oṣù kejìlá tá a fi gbé bẹ̀ dágbére fún ọdún yìí kí lèmi àtẹ̀yìn wá ṣe nínú àìsàn tí ń nìkọ̀ọ̀kan wa tá a ti tẹ̀rí inú ẹ̀ àmọ́ tí ìró ogun nínú àìsàn yìí náà láwà àárọ̀ ogun ẹ di sí àìsàn tó bá yá èmi náà ṣe àìsàn tó bá yá ń gbìyànjú iṣẹ́ yìí náà tó bá yá ń ṣe lórí tó bá yá náà ní gbogbo ọdún ní yí lọ́dún lé tọ́ba yá ń sè yìí ó gbọ́ ọdún ọdún ó ń yí lura wọn lọ níjọ́ tí èyí tí ó yí tá à ní sèmí ìmọ̀ tí ó dé ànímọ́ níjọ́ tẹ́lẹ̀ yìí tí ó yí tí ó jópin tá à ní ṣe omi ìmọ̀ àmọ́ ká má jẹ́ kí àìsàn yọ pa wá ẹni tí àìsàn tọ́ba yá bá pa kò lè rójú rere ọlọ́run nítorí pé nàmẹ́lẹ̀ àmọ́ lùbìlì kàwáàtì ohun tí wọ́n ń sírò fẹ́ni kọ̀ọ̀kan wa níṣẹ́ òun ni tó bá parí iṣẹ́ rẹ̀ sí èyí tá a fi ń dàgbà tá a ṣe lórí pàṣẹ náà ni o tá a fi ń dàgbà pé ń bọ̀ báyà ṣe é tá a bá fi ríṣẹ́ tá a fi kú ọ́nbẹ̀ lórí pàṣẹ náà ni àìsàn yìí bóun ni kálukú wó ṣe dìde sí i tí òfin ní gajù lọ tí òfin ní jẹ́ àìsàn tí ó pa wá gbogbo wa là ń mójútó àìsàn ara tọ́ba ti fẹ́ yọjú orí fífọ́ ni a ti mọ orun tá a fi kó inú oorun ni a ti mọ tá a fi kó àìsàn tọ́ba yá ń ṣètò ọlọ́run yìí ìtúlẹ̀kùn nínú sẹ́ẹ̀sì yìí tí kálukú wá ń yí nínú ẹ̀ a máa ṣaagun sí i a ṣaagun sí àtàkìr wọlùmọ́mọ́tọ́là ìmọ̀ fi dáadáa dágbà. Da, da, da, ká máa fi dágbà kan pàápàá àwa tá a tún ríra wa lọ́dọ̀ tọ́jú ayé sì kù díẹ̀ sí ẹ ń bọ̀ báyà wa náà ṣe bọ̀ báyà náà ṣe bá ń bàbá a ta a ń sọ fún wa wípé àgbà nìkan ni kú ń pa kọ̀dẹ́ nìkan mọ́ ọlọ́mọṣálá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa onírànà nǹkan ni máa ń ṣe sábàbí tọ́mọ ènìyàn fi máa ń tẹ̀rí síbi àìsàn yìí èèyàn máa jogún ẹ̀ nínú ẹbí nínú ìran tàbí sí ẹni tí wọ́n bá bí sínú ẹbí pé àìsàn yìí ń ṣe wọ́n ẹ̀rí pé tí àìsàn kan bá jẹ́ àìsàn àjẹbí yóò ràn ọmọ bẹ́ẹ̀ ni àìsàn ìbọ̀ báyá ṣe tọ́ba ṣenú ẹ̀ náà ni wọ́n bìyàn sí èèyàn máa jogún ẹ̀ tọ́ba bára rẹ̀ nínú ẹbí tí wọ́n máa ń fi ẹ̀sìn ọlọ́run dágbà inú ẹ̀ lòun náà dàgbà sí nítorí wípé ńgbà tí ń dàgbà gbogbo ìgbà tó méèké bá ń ronú pọ́ùn fẹ́ ṣe nǹkan táwọn ń wò wípé kò tí ì tásìkò bóyá méèké ń gba àwọn lòun fẹ́ bá nígbà wẹ̀ làwọn wò wípé ó sì kéré ẹjẹ́ àfilẹ̀ kájọ gbìyànjú ẹ̀ tá a bá ti ń fa àìsàn yẹn ń kọ àìsàn ni wọ́n máa dàgbà lé ká máa pin ojú tọ́mọ bá dàgbà sínú ẹbí tí wọ́n máa pojú ẹ̀ sínú ẹ̀sìn àìsàn wọn máa jẹ lára ẹ̀ tóun náà bá padà dàgbà yóò máa jọ́sìn ṣùgbọ́n yóò máa ríra rẹ̀ tí ó máa fà wọ́n sí olóore tí ò tí ì ṣe tí ó máa fi dàgbà ní tìtorí inú ẹbí tó ti jáde ọ̀kan náà àwọn àlùfáà wa ó ní wàyẹn náà ṣì ń fìtìyà nìfìnà gbogbo ọ̀dọ́ ọ̀nù wa yóò máa dàgbà láàrin wa àlámàkánà àwọ̀dàwùwàbù lórí táwọn tó bí tí wọ́n bá fi kọ́ òun náà ni wọ́n máa dàgbà lé lórí ká gbìyànjú ká máa fi ìmọ̀ tara ìmọ̀ tètè dìde sẹ́sìn ọlọ́run káfí káwọn ọmọ wa báwa bá tiẹ̀ bára wa lẹ́ni táyẹ̀sán yìí ń ṣe ká má ọmọ ojogun ẹ̀ lára wa. ká má jẹ ojogún ẹ̀ nítorí pé àìsàn tó burú ni káwa náà ó sì máa ṣe dáadáa lójú ẹ̀ kóhun náà ó lè máa kọ́ ṣe dáadáa bá wo ni a lè fi lé lọ pé lọ́ọ́ fẹ́ni tí ń tọrọ níta báwa náà ti fi tiẹ̀ lé lọ báwa náà ti fún alágbe ká sọ náà pé wọn náà fi tọwọ́ rẹ lẹ̀ à kámọ́jọ ọmọ gbọ́rọ̀ tí ọ̀dà lẹ́nu wa bá a bá ní tá a fà láì ní kọ́mọ́mọ́ ẹ̀kẹ́kọ̀ọ́ tí ọ̀dà látọ̀dọ̀ wa látara ìsọ̀rọ̀ dáadáa tiwa náà bá a bá ní fún aláìní wọn kọ̀ dáadáa lẹ̀ fún wa anábì ní takùn náírà ẹbẹ̀rún náà lọ́hùn kẹ́ ẹ má bàa wọ́n náà ká má wọ́ ọlọ́mọsíwá lẹ́rú tí ó wọ́n náà anábì nínú tí ẹ fi bẹ̀rù náà lọ́hùn ni wàlọ́hùn bí ṣe kìtàmùrọ̀ bẹ́ẹ̀ ni ju awé obì lọ èyí tí ó yá wa nu bẹ́ẹ̀ ni ju awé obì lọ ẹ fi ṣètọrẹ àánú fáláìní anábìnrin ilam tẹ́jìdù bẹ́ẹ̀ bá wa tó kéré tó báyìí tẹ́ ẹ wá tì láti fi tọrẹ fẹ́bi kẹlímọ́tì ń tọ́ yí bá ẹ lọ́rọ̀ tó dáa lẹ́nu fàbí kẹlímọ́tì ń tọ́ yí bá ẹ máa fọ̀rọ̀ tó dáa ẹ fi dípò owó tí ò sí lọ yín. ẹ mi nítorí ọlá ọlọ́wọ́ kẹyìn ọlọ́wọ́ kẹyìn tó bá dìgbà mí ọlọ́wọ́ ọ̀rọ̀ tó dànù ebo ah, wà lánàá ṣèwọ́ ọmọdégbé lọ ní ságbe náà lọ ẹ máa ṣe kàmọ́ tí ọ̀dà ọlọ́wọ́ ọ̀dà wa wa náà lérí eléyìí kọ́ mọ̀ jẹ́ wa dàgbà lérí ìwà tí tá a pè níwà èmi náà nínú tí máa bí kéèyàn máa sẹ̀mí nínú àìsàn yìí òun ni dọ́fìlì rádà gbogbo ìgbà tí èèyàn bá ríra rẹ̀ lẹ́ni tí èròǹgbà rẹ̀ tọ́lẹ̀ èròǹgbà èèyàn sójú ọ̀nà tọ́lọ́run bá ti lẹ́ wọ̀sùn bá ti lùkù sáàlà tí èèyàn tún wá bá wọn ọ̀lẹ́rìn tí wọn ò ṣetán láti gbéra wọn ò ṣetán láti yíra wọn ò ṣetán láti tẹ̀ ẹ́ wájú níbi ẹ̀sìn ọlọ́run èyí náà ó sì máa bára rẹ̀ lẹ́ni tí wọ́n máa tẹ̀rì nínú ẹ̀sàn yìí àìsàn tó bá yà wá náà ṣe èèyàn bàrà rẹ̀ ń bẹ̀ nítorí kíni ọ̀ràn yẹn ní wa kájèrò wọ́n lágbára ká máa gbé ẹ̀mí wa polo tètè ká máa gbẹ́mí wa sáré ká máa fi ilẹ̀ lórí ibi ó jókòó kà bá a bá ibi ó jókòó kà ibẹ̀ ni yóò sì jókòó kà ká yí padà ká lékún ní dáadáa òun àwọn àlùfáà fi ní in tuhmilu ala hubbi ridọ́ wa in taftimu ha tanfatim anabi lẹ́mi àfáwa yìí ọlẹ́mi tẹ́ni kọ̀ọ̀kan wá ń lò ẹ̀mí wa yìí katifun bí ọmọdé ni ẹ̀mí tá a ń lò yìí katifun bí ọmọ àṣẹ̀ṣẹ̀ bí ni in tuhmilu ala hubbi ridọ́ bọ́ọ̀ bíyà bá ń fún ọmọ tó bí lọ́mú ẹnì kọ̀ọ̀kan wa yìí náà tí wọn bá jẹ́ ọmú lẹ́nu wa dì sí á sì máa mu náà ni mi à ń bá fọmọ alẹ̀ lórí kọ́sá máa mú mú lọ yóò máa mu tí èdàgbà ni ṣùgbọ́n wọn yìí tọ̀ tí mú bẹ́ẹ̀ bá ti já ọmú lẹ́nu ẹ̀ ó ti tó òmù mọ́ yẹ fọ́tì àárí tí òun ó sì gbà fọlọ́hún bẹ́ẹ̀ lẹ́mí wa tá a bá fi ilẹ̀ lórí ibi tọ́mọ ibẹ̀ náà ni ó kù sí ṣùgbọ́n tá a bá gbèrìn tá a tá a tì sí tá a tì sí rìn pé mọ́dún omi tó wà mọ́dún ọmọ níbi tó ọmọ níbi ẹ̀sìn tẹ̀síwájú á tí ó tẹ̀síwájú. ẹ̀mí yìí kéfi dáadáa kọ̀yàn o ẹ má jẹ́ kájókòó ti bí ẹ̀mí wá bá ma kéfi dáadáa kọ̀yàn ọlọ́run ló bẹ́ẹ̀ fún ọlọ́run nínú nafsa la amara tún bisu ẹ̀mí tí kálukú wá ń gbé kiri aburú ni máa fi kọ̀yàn aburú òní máa fi kọ̀yàn ọ̀lẹ nídìí ẹ̀sìn onímọ̀ fi kọ́yàn torí lẹ́tà adẹ́ẹ̀mí adánímọ̀ yálà tún ilà rọ̀ hà ọmọ fẹ́ràn ìjókòó tẹ́tẹ́rẹ́ ẹ̀mí máa ń fẹ́ràn gbogbo ohun tó jẹ mọ́ gbẹdẹmúkẹ́ kásìmí kọ́mọ́ sí wàhálà pé mo ti kírun kan táwọn ti dá mi nítorí wọ́n ti fẹsẹ̀ tún ìwọ náà fìlẹ̀ yìí náà ti dá a báwọn ntẹ́mi máa fẹ́ nu àwọn aláwọ̀ ajára wa gbà kúrò lọ́dọ̀ ẹ̀ pé mọ́kò bá mi jẹ́ ntúlálẹ̀kùn ládàá wọ́n ìdá fọ̀rọ́kítà fọ́nsọ̀p olọ́lọ́hún wí bàbá ti ṣe èyí tán tún ṣèdààmú mi bọ́lọ́hún ṣe fẹ́ lórí ẹ̀mí wa nù bá àbá wa jára wa gbà mẹ́mi yìí lọ orí lílẹ̀ tọ́báyà wa náà ṣe orí ẹ̀ náà láàmà bára wa oní rasúlù karim sallallahu alayhi wa sallam nítorí ipò tẹ́mi wá wà yìí tó fẹ́ràn sinmi sá wàṣàwáàt ọ fẹ́ràn gbẹdẹmukẹ gbogbo tó dùn wala tuhibbu jihad kò fẹ́ràn kájẹ̀mí pa kìí fẹ́ kájẹ̀hún pa ẹ̀mí ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ wàtàhámọ́lùmí màṣàkọ̀ ẹ̀mí ẹ̀ fẹ́ ká fi ń tó lé kankan kìí fẹ́ kí wọ́n gbélé òun lórí àfi gbogbo tọrọ ẹ ò gba ti gbà wẹ̀ tán sìn púpọ̀ ọ̀nù wa ń sìn bí sítò ṣàwálì bẹ́ẹ̀ ṣe sọ láàrẹ̀ fún ató púpọ̀ ọ̀nù wa ni òrìgbà tí ṣàwálù fi tán tá a fi bọ́nu dòlùkẹ́dà kódà ẹlòmíọ̀tì ẹ̀rántí fún ẹ̀mí tọ́jọ́ bẹ́ẹ̀ tọ́lẹ́ mi ẹ̀ ti sọ́njọ́ ẹ̀ ti wí lọ́jọ́ ọdún pé ọba tó ní abálẹ̀ ìjà ti dà báyìí tí gbogbo ṣàwálù fi tán kọ́tí ẹ̀ rántí ẹ̀ ẹ̀mí ni ẹ̀mí ẹ̀ fẹ́ ká gbé ní tó wúwo léun lórí òun tí máa ń fẹ́ onígbẹ́dẹ́múkẹ́ ká jẹ tàárọ̀ ká tún jẹ tọ̀sán ká tún fi ta lẹ́lẹ̀ bísù tí bá wá ká la ìtẹ́mi wá fẹ́ nù àwọn aláwọ̀ á gbé ẹ̀mí yìí lágbèrè àní gbà fún. àwa máa kíyèsí àwọn tá a bá jọ ń ṣe tá a bá ti nípa àti tẹ̀síwájú ni àwa àwọn tí wọ́n máa ràn wá lọ́wọ́ orí rasúlù fi sọ fún wa pé látú sọ́hìn ọ̀gbọ́dọ̀ mẹ́nìkan lọ́rẹ̀ẹ́ ọ gbọdọ ọgbọ́dọ̀ rí wípé ń tì í ọgbọ́lọ́hún gbọ́ tààrà tẹ́ẹ̀fì jọ yín lọ lórí ọ̀nà ẹ̀sìn wàlàyé àmàkà ànábì ló ń jẹ rẹ tó gbé kalẹ ẹnìkan ọ̀gbọ́dọ̀ bọ́ jẹ́ àfikọ́jọ́ olùbẹ̀rù ọlọ́run sọ tá a bá ń ṣe léyẹn yóò pé ní tá bá rìn náà ni èyí náà ni yóò máa ràn wá ṣùgbọ́n wa lọ lójú ọ̀nà ẹ̀sìn wa a lè yí padà ẹnu bí tá a mọ tí wọn fi ní mùsùlùmí náà bóyá bí irun náà ni tolóore lè rí nǹkan

àwa tá a káyìí láti àjókòó nígbà wá dé ọbọ̀kù wálẹ̀ tọ́lọ̀ ló ń bínú sí ató ti pa wá. ṣètọ́nu burú fíìlà tọ́lọ́wọ̀n ọ̀bá sì jó ọ̀fẹ́ ayé èèyàn mẹ́rin jókòó ẹnìkan dìde lọ kírun kátó dé àmì ẹ̀ta lẹ̀ ni pé ọba ilẹ̀ rí fi báyìí ṣùgbọ́n èsì báwọn èsì báyẹn tọ́ba ti ṣe bẹ́ẹ̀ kò ní sẹ́ni àkàtì tọ́ba ṣe bẹ́ẹ̀ lórí ẹnìkan kálukú kọ̀sẹ́ni tí ó máa fi ráre kọ̀sẹ́ni tí ó fi ráre ṣùgbọ́n àwọn kan tí ó fi máa dọ́mọ ènìyàn lẹ́kẹ́ tí ó fi gbámú tí ò ní lè bọ́ ọlọ́run mọ́ gbà wá mú ọlá àti tóbi rẹ̀ nínú àwọn tí máa ṣokùnfà rẹ̀ òun náà ni túlù amal kéèyàn ọ̀sẹ̀ jẹ́ pé bí ọ wà lẹ́sìn náà lọ́ba rẹ̀ lọ́dún yìí lójú ọ̀nà ẹ̀sìn a sì lè yọnu sí lójú ọ̀la ayé bí ò tí ì bọ́ sí gbogbo wa là ń dààmú pé bí iṣẹ́ mi dé dúró lọ́dún yìí bẹ́ẹ̀ mo fi ó rí lọ́dún tí ń ṣùgbọ́n bí tọ́lọ́hún àyígbé sórí òṣùwọ̀n pé ibo mo wà lọ́dún ibo mo wà lẹ́sìn lójú ọ̀nà ẹ̀sìn àwọn èyí tí ronú ẹ àyígbé sórí òṣùwọ̀n kódà kí mọ́ni o ti fẹ́ yòrò tán kọ̀kan wa ṣùgbọ́n tó wọ owó bísínẹ̀sì wa ní bá ní gbogbo èèyàn gbogbo èèyàn ni ọ mọ̀ pé ah, kí ni ọbí ṣe ń lọ yóò yé mi bọ́bá náà ro òṣè ni bójó kò yọ ọmọ pọ̀ṣẹ́ ni tó bẹ̀rù pa ah, bùrọ̀dá lágbájá bò láti jẹ́ pa ah, bísínẹ́sì ni ó ti fẹ́ jánu ìyẹ̀sìn ọlọ́run ló ti já sílẹ̀ tó nínú tó ti rẹ́mọ̀lẹ̀ tẹ́nìkọ́ ọmọ àdánwò ta nírèé ọlọ́mọsáláì ṣàánú wa o ohun tí máa ń bi ni túlù lẹ́ àmàlì tẹ́rọ ń gbé èèyàn bá ti jágun pọ̀ nípa ayé kàárí tọlọ́run mọ́ ń gbé èèyàn bá ti jágun pọ̀ nípa ayé kò ní rí tọlọ́run mọ́ ayé òní ọmọ mójútó bọ́bá ń sùn bóò ní kíní yóò ṣe máa lékún bóò ní ó ṣe máa pọ̀ sí òní ọmọ jẹ́rònú ẹ̀ níbo mo wíìkì sí níbo mo kù sí èwo ni mo ti ṣe èwo ni tí ì ṣe nípa ọ̀pọ̀ wa lónìí la àfikún sí tòsí ibi ó jìnnà òun la àfikún sí agbàgbé ìrìn àjò tá a lọ yìí ẹlòmíín rò pé ibi tó ń wà yìí ibẹ̀ ló ń wá ibi àwà yìí kọ́ la lọ ọ̀dà bí gbà tí èèyàn ní stop over ni ó ọlọ́ọ̀bì plane wa dọ ọjọ́ ọlẹ̀ ó tún wọ̀ míì lọ onírúbi àwà yìí tá à ń retí ọkọ̀ míì tí ó tún kó akọ kú ọmọ wa kó kálukú wa ó ọkọ̀ ààyè ló kó adébì tá a fi bára wá mí ọkọ̀ tó tún kù táàgùn ní ìsìn ni ọkọ̀ ọkú bẹ́ẹ̀ yẹn fẹ́ bọ́kọ̀ yóò gùn àwọn tí ó ti ń ṣàyè bọ̀ tí ń bí àwa tá a bá àtàwọn tá a bá àtàwọn tá a rí bo wà wọ́n ti ọkú lọ ó ti gbé ọ lọ bó ṣe gbé wọn ọtún padà bọ̀ ọlọ́dẹ̀rọ̀ lẹ́ni o.

níbi tá kila ń lọ kila kí lọ kí là ń kálukú wọn máa wò ká má rìn ọ̀pọ̀ wa la gbàgbé o ọ̀kan náà wọn ni alamala yadiri mata yabtaghi al gbogbo ẹni tí ó tí kú tí ó ń gbà téèyàn bá téèyàn bá tó bá ṣe booking wọ́n fún ní time àsìkò báyìí oní play on day àsìkò báyìí lẹ́gbẹ̀ra àsìkò báyìí lẹ́ẹ̀dẹ̀bi tẹ́ ń lọ ti kú òrí bẹ́ẹ̀. ọ̀nbọ̀ ni àmọ̀gbà tí ó dé téèyàn bá ti wá wà báyẹn tí ọ̀mọ̀gbà tí kú ó dé tí àmọ̀ pé yóò ti ni pé yakuna musta'idan kéèyàn ó ti prepare alẹ̀ kó ti múra alẹ̀ pé anytime ló lè dé bàbá ti dé ó ti bá mi dì í síbẹ̀ lórí fẹ́mi àtẹ̀yìn ìgbàkigbà tó bá ti dé ó ti yá náà nu mo ti dẹrù lẹ̀ kí lèmi àtẹ̀yìn dí o ẹrù wo la dì í lẹ̀ àmàgbà tí ó dé fọlá yàtẹ̀rù bíi shabab gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tá a ríra wa nígbà ọ̀dọ́ yìí ẹ má jà á jẹ kọ́tà jẹ ẹ má jà á jẹ gbé ewé ìgbà ọ̀dọ́ tá a ń lò kọ́mọ́tà jẹ o àwọn bàbá ti síra ń tiẹ́ ìjàpá náà la bá ní tìkáfù nù Ramadan àbọ̀dọ̀ kankan gbogbo wa là ń fìgbè ewé ọ̀tá ajẹ́ ìgbà àwọn bàbá náà ń gbà ń dàgbà náà ni wọ́n fẹ́ parí ẹ̀sìn masáàsì mọ̀ báyà wa náà parí ẹ̀ masáàsì. ta ló sọ fún wa wípé àgbà ní kú pa kódà àkọlẹ̀ máa ń yẹ̀ mútu àlàṣìyà tí wọ́n bá lẹ́ni tí máa ń kú tí wọ́n bá ń kà lóòkà àgbà ní òǹkà kú wọ́n kéré ẹ lọ ẹ lọ ẹ lọ ṣe rẹ̀ àwọn tí máa ń kú pọ̀ òun lèwe òǹkà àgbà tí máa ń kú a máa kéré sí èwe tó ń ti bẹ́ẹ̀ ẹ̀tẹ̀jẹ̀ mú wa yàmúrù wáhìdún fayàfírù yawma wàyánsá máa ń yàmútu mí náà ṣàbàbù nítorí pẹ́ẹ́nì kọ̀ọ̀kan wa à ń sẹ̀mí lónìí òun lágbàgbé gbogbo ẹni tó ṣerú ẹ̀mí yìí rí ṣáájú wa táwọn náà ti kú àtàwọn tá a jọ ṣe ọ̀dọ̀ wa kálukú wa àrùn ń bọ̀ báyà ń ṣe ẹja oògùn sí o nínú títún máa ń fà á òun náà ni ìmọ̀ yẹpẹrẹ àṣẹ ọlọ́run ìyẹpẹrẹ àṣẹ ọlọ́run àyílákàkún òfin ọlọ́run a máa jẹ́ èèyàn ọmọ afẹ̀sìn dágbà ọlọ́run ní àṣẹ eléyìí ẹlòmí lè pè ọlọ́run òróró tó wá wọn lọ́lọ́run pàṣẹ nǹkan oní òróró ìwọ rẹ̀ lẹ́jọ́ jókòó lẹ́jọ́ jókòó rò ẹlẹ́ pé ọlọ́run ló ọ̀fẹ́ ah, ẹjọ́ ilé lọ́lọ́run á máa dá níbi tẹ́jú bẹ́lẹ̀ ó ní nǹkan ni wọn bá wọn ọsọ ọba tí ó gbàgbé ni gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wá ṣe lọ́mọ ìfojú yẹpẹrẹ àṣẹ ọlọ́run àtẹsẹ̀ a máa mú yàn fẹ̀sìn dágbà ṣùgbọ́n tó bá tóbi lórí ẹ̀mí èèyàn èèyàn máa tara tara tara máa ṣe ẹ má jẹ́ àfojú yẹpẹrẹ àṣẹ ọlọ́run mọ́ ibi ọ̀dọ̀ ẹni tó síwájú ń lọ́dọ̀ àwa tá a kéwú ó kéré lọ́dọ̀ ẹni tí ó kéwú ìfojú yẹpẹrẹ àṣẹ ọlọ́run ọ̀dọ̀ ẹni tó kéwú làrùn ilé ń pọ̀ jù sí bẹ́ẹ̀ bá ti lọ́lọ́ wí kankan wọ́n sì tún yẹ ẹbí kan wọ́n wá ẹbí kan yẹ sí kódà wọ́n lè tún wáyà kan tí wọ́n fi gbé ìyẹpẹrẹ òfin ọlọ́run tí wọ́n gbé lẹ́sẹ̀ ọ́nì ọ̀dọ̀ àwa tá a kéwú lélẹ́ ń pọ̀ sí ẹni tí ò kéwú tí wọ́n bá wí fún náà ni wọ́n máa tara ṣe ṣùgbọ́n àwa tá a kéwú àdánwò àwa la làdánwò kódà ẹlòmíà ọkọ̀ sí tí ò fi gbé tí ò fi gbé tí ń ṣe tí ọ̀dà lẹ́sẹ̀ wọ́n fi gbé ọtí mímu wọ́n fi gbé lẹ́sẹ̀ ọdún wọn kùlù wá sírabu lọ́lọ́run wí ọlọ́run ní ẹjẹ ẹmu ẹmu ó ti ní ẹmu kí lọ sọ pé kéèyàn má jẹ wọ́n fi gbé sìnà lẹ́sẹ̀ ọlọ́run ní ilá nìkan mọ́ màlàkàtì ẹ̀yìn máa ń nùkún ẹ̀ta pọ̀ ọ̀tún yín bá ká òun sì bá sọ̀rọ̀ ó sì gbà kí lẹ́sẹ̀ ń. àdéhùn tá a kanú. bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ sẹ́ pé sọ̀rọ̀ òun sí olùsè tí èèyàn bí ọ̀rọ̀ kì í sì sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ṣètọ́nù ní kàǹkà èṣù náà mọ̀ mọ́ kéwù yẹn tí ó sì ẹni ọlọ́run ọ̀bá fẹ́ fi mọ̀nà èṣù ó sì máa ṣe ìmúláwù yúmùlẹ̀ àlè yọ ọ́ dictate nǹkan fún tí ó máa rò wípé ìtòhun sì wí náà sì dáa orí ẹni ọwọ́ nínú tí máa ń fa oníkéèyàn máa fojú yẹpẹrẹ òfin ọlọ́run wẹ́lẹ́ wọn ò lè tó báwọn sẹ́tọ̀dé tá a àwa ṣe láàbì wá wọná à àwọn àfa àlàlílé wọn ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa nígbà tí ọba ọlọ́run sọ ajújímọ̀ àti ń bọ̀ lọ a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí tòró àrùn yìí olórí pa tí máa ń dálẹ̀ lára omi yàn tánù yìí bá ti wà fún yàn yóò máa ní àwọn ìlapa kan lára èèyàn bóyá lapa láyé ní tàbí jọ̀ ń gbé dàlù kíámà a máa tẹ̀síwájú lórí ẹ̀ ọlọ́mọsálá ìsàánú wa àìsàn yìí ọlọ́mọsálá ìmúkú ònú sẹ̀mí ayé wa gbogbo wa ní í ṣe gbogbo wa àpẹẹrẹ àpẹẹrẹ tí bá ti ń sẹ̀mí irú àsìkò tá a wà yìí gbogbo ohun tí ó máa tan èèyàn lọ́pọ̀ láyé tá a wà yìí ẹ̀tàn pọ̀ àwọn ọ̀tá tọrọ kiri káàyàn tí èjé èèyàn ó lè ṣètò ọlọ́run tí èjé èèyàn ó lè ṣètò ọlọ́run yọ́n máa jẹ́ mi ẹgbà ká lè bá ojúrere ọlọ́run pàdé ẹnu kọ̀ọ̀kan wa ọlọ́mọsálá ìsàlẹ̀ ni tí wọ́n bá ojúrere ọlọ́run pàdé gbogbo ètò ẹnu kọ̀ọ̀kan wa ti ṣe lójú ọ̀nà ẹ̀sìn ṣíṣe ojú ọ̀nà ẹ̀sìn náà ló gbé wa dé mọ́sálásí báyìí téèyàn ọ̀bá láníyàn dáadáa fún tọlọ́run èèyàn lè banú léèsìn báyìí gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wa tọlọ́run ti ní ọ̀rọ̀ alọ́run nínú ẹ̀sìn àìnílèsè má pọ̀ fi ṣàdánwò fún wa ọ̀la àti tóbi ọlọ́run òkun olóòkun kò ń ná ọmọ mọ́nú gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wá tá a kù sí bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tí ń wí àtàwá tá a ń gbọ́ ọlọ́run ṣàtúnṣe wa ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe wa gbogbo ohun tá a ṣe tá a fi báyọ̀nù ẹ̀ pàdé ọlọ́run máa ṣe nírọ̀rùn fún wa èyí tá a máa ṣe tó fi bínú sí a ọlọ́run dákun lé wa jìnnà sí ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run yọ́nú sí wa dúró tì wá alámọ̀rílẹ̀ ayé wa náà ọlọ́run dákun mọ́sálá ìbánitó ọlọ́run bá ní tó ní títò tí ó fi ran ẹ̀sìn wa lọ́wọ́ ọlọ́run bá ní tó torí tálà ọ̀rìn yẹn bá tò láyé a tún máa ran ẹ̀sìn lọ́ọ́ fún yàn ọlọ́wọ́ abẹ́ọ́ mọ́sálá ètò àlámọ̀rí ọ̀ràn ilé ayé wa tọba wa ń bá ní tò bá ní sí nìrànlọ́wọ́ lórí ẹ̀sìn wa ọlá àti tóbi ọlọ́run ọlọ́lá ìlàhà ìlàlá máa fi àánú rẹ máa fi bá wa gbé máa fi àránṣẹ́ rẹ máa fi bá wa gbé àtìlẹ́yìn rẹ ọlọ́run jẹ́ a máa rí gbogbo gbà lórí ìdáwọ́lé ẹnìkọ̀ọ̀kan wa jọ máa yọrí sí dáadáa ìdáwọ́lé ẹnìkọ̀ọ̀kan wa jọ máa yọrí sí dáadáa gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wa ń fọkàn tàn máa bọ́yá a fẹ́ jẹ bọ́yá a fẹ́ jẹ bọ́yá a fẹ́ ṣe ọlọ́run lọ́ba tí jẹ́ kí èròǹgbà ẹ̀dọ̀ ọjọ́ wọlá ìbáàdà tó yọ̀ǹda tá a fẹ́ gbé àyè ìṣe yìí mọ́sálá ìjẹ́rù ń gbẹnu kọ̀ọ̀kan wọ́n jọ tọ́ba wá jọ mọ́sẹ̀ ní orí burú fún wa àyè tẹ́nu ti wà tí ń dùn mọ́ nú pé fún mi ọlọ́run mo dúpẹ́ tí ń jẹ́ òun òdùnnú padà sẹ́yìn bẹ́ẹ̀ ìlọsíwájú dáadáa ọmọ bá wa bá ara wọn tí wọn ké ju ẹlòmíín inú wa lọ tọ́jẹ́ pé ntọ́lọ́run ní ká máa fi kéwòn ṣe wọn àrí fi ṣe èèyàn náà máa dúpẹ́ fọlọ́run lórí orí ẹ̀ wọ́n bá pé lójú ọ̀nà ìwé ní gbogbo ẹni ó kàwé inú wa àyè tẹ́nìkọ̀ọ̀kan wà àkẹ́sẹ̀ wọ̀ lọ dájú tó fi ráàyè tó wà yẹn tó fi rí débẹ̀ àwọn tí wọn mọ̀ ju ọlọ tí wọn dáa ju ọlọ́pọ̀ tí wọ́n lé tọwọ́ wọn ọ̀bá bójójú ọ̀nà iṣẹ́ ọwọ́ ni tàbí òwò ṣíṣe ni ibi tí kálukú dé dúró lónìí kèé ṣe pé wọ́n lọ gbọ́n ọwọ́ ọlọ́run

sẹ́ni tí ó rí ibi tí ó dúró sí tí ó rí ibi jókòó sí tí wọ́n ń sá kiri sí òní ọ̀gbìn ìjọ jímọ̀ wọn lè rántí ìjọ jímọ̀ ń gbà balẹ̀ líle mọ́mù ń dìde ti ọ̀nà tuntun ń bọ̀ tí ò sí yẹn da lọ́nà tá a gbúrò pé nǹkan kan ṣẹlẹ̀ tá a sì débí láyọ̀ àtúbáwọn èèyàn ìfàyàbalẹ̀ lọ́wọ́ àbí ọlọ́run gbogbo tí ọkàn